orí youtube ló yẹ kí n ti lọ ṣá kí n lọ ṣe kíní yẹn síbẹ̀ where is your jacket where is your ring. àfihàn yìí come out. ẹ́ ṣé àfihàn yìí out. mo wà lórí life o mo ti má dẹ̀ ti two minutes mo fẹ́ lòun bí ba sí àná mo ń lọ ni my kíní ni no ìwọ tiẹ̀ ìwọ tí ó ti ṣe tiẹ̀ tiẹ̀ ṣe tiẹ̀ tán ṣe tiẹ̀ ṣe tiẹ̀ kí ni kí ló tún fẹ́ ṣe. Fiyanin ṣe tí o need the makeup you are beautiful without makeup Me, no makeup èmi kọ́ ló sọ o èmi kọ́ ló sọ o èmi kọ́ ló sọ o èmi kọ́ ló sọ èmi kọ́ ló gbé lísì jáde tọ́tún ló máa èmi kọ́ ló sọ pé gbogbo yín lẹ́ ń ṣe kiri yẹn o èmi kọ́ ló sọ gíslọ́và ló sọ ìyábọ̀ òjó ló sọ dètò wọn lọ́jọ́ bí ló sọ gbogbo àwọn gúrúùpù gíslọ́và ló sọ pé gbogbo yín lẹ́ ń dó fúrọ̀ o èmi kọ́ ló sọ o èmi kọ́ ló sọ mo kàn rí póòsì ní mo póòsì o wọ́n ní èyí lísì tó kù wọ́n lẹ́yìn tó kù lísì yín sì ń bọ̀ o èmi kọ́ ló sọ o èmi kọ́ ló sọ ọ́ fọláṣadé kọ́ ló sọ ọ́ ọlá fọláṣadé kọ́ ló sọ pé gbogbo yín lẹ̀ ń dófùrọ̀ o but má gbàgbé o jíswèrè jíslọ́bà jíswèrè ṣèbí ń jọyìn àṣì ń sọ̀rọ̀ sí jíswèrè ó mọ̀ kan àwọn pásítọ̀ náà ń ṣe o ṣó ti make sure pé o gbé pásítọ̀ náà sí o <laughs> ẹnìkan sọ fún mi ó ní. Dangote cannot marry lazy person like you give me money and believe and tell me maybe i'm lazy ṣé how many of you tó ti ń ṣiṣẹ́ láti six years tó ń continue whatever you are doing that they are not paying you you gonna got tired of it even people want me to tired i'm not tired still yet Okay? So whatever you like, say, let them give me money and let me start be doing my business. And say, okay, I want to collect money somewhere. And you tell me that I'm lazy. Yeah, in tó ní kí n lọ ṣe Tell me come ask school kan ti wà níbi kan o. Sáré lọ bẹ̀ tán máa bí àwọn kan síbi. Tán máa ní kán fún ẹ ní kíní kan kó pa é dànù. Ìyẹn ni mò ń avoid. Ṣó ti yé ìyálà ìyá mi ta ni mo fi jọ tí mo fẹ́ lésì. Bàbá mi ò lésì, ìyá mi ò lésì. Màmá mi sì ń ṣiṣẹ́ ti date. Bí mọ́mì mi ṣe wà yẹn, wọ́n ti láti forty something years ago wọn ò remarry wọn dẹ̀ sì ń ṣiṣẹ́ bí mo ṣe ń sọ yìí my mom is working she is working ó kàn gbé ọmọ serious ibi tó ti ń tó ń ni my mom is working people believe that my mom is not working she is still working today. okay so ìwọ tó sọ yẹn jẹ́ kó fún mi ní owó láti máa ṣe business mi business mi i love my business I don't love somebody to keep me somewhere. I mean, go keep me stranded as if I'm a baby too much ṣe bẹ̀rẹ̀ life. No, I don't want people to control my life. I want to be my I'm a business woman. Báwo ni ó dẹ̀ pé nísìn? Kó sọ pé n tó ń kọrin látọ̀jú ìsìn. Wọ́n sọ pé asọ̀rọ̀ kéwu du kédọ̀gì náà. Ipe kò lè kò ṣòwò kó jèrè. Torí pé orin ló ń kọ́. Ibẹ̀ ló ti lè gbóró ló wà kó jalè tó wá ti lẹ́yìn tó lówó. Ó ti mọ bó ṣe máa gbà go ẹ̀. Gbogbo bísíǹsì ẹni kó dà go go. án kọ̀ọ̀kan. Kò mọ̀ ṣe bó ṣe dàbí èmi náà nìyẹn when somebody frustrating you for something you or somebody is frustrating you mo mo ṣiṣẹ́ ń gbà yẹn wọ́n mi dúró anything náà bá ti dá mi dúró ń bẹ̀ kò wù mí ṣe mọ́ àmì ti ṣe fún mi ní system Ni ní ibi tí mo wà kùbẹ́ẹ̀kì anybody tó bá wù kó ṣe i don't like it again i don't want anybody to control me mo ti kọjá level táwọn èèyàn máa control me 18 years don't control your children and i'm not your baby give me money and let me start my business i know baby i'm mo hard working abi me hard working Get me, let me have my freedom and leave me alone. Go coach ke coach dànù. Ke rò pé bóyá mo hard work. I don't want to work and not get money. Okay? You want to be ordering me around ibi tó bá fẹ́ kí lọ ní fẹ́ lọ. Ẹ ní jèrè gbogbo en tẹ́ bá ṣe run ko bẹ́ẹ̀ yẹn. Ẹ ní jèrè. Èmi kọ́ ló sọ o. A ní gbórúkọ, a ní ṣẹ́kù. Mo ṣe gbé sórí Jesus bala ma gbé wá. A ma ka list je ka list yẹn fún yín. Wọ bàtà fún mi torí wọ́n expect mi ní kan ní 10 o'clock. Orí YouTube. Ibẹ̀ yẹn go mo fẹ́ lọ gan. Okay, mo jẹ́ n gbé Okay it's from the gist lover o gist wèrè ó ti yé bẹ́yẹn ó ní Kúnlé Afọláyan ó ń ṣe kiri yẹn tí mini nìmẹ̀ tó ń jẹ́ bẹ́ẹ̀ ó ló ń ṣe bẹ́ẹ̀ cap demin captain dameru demure demure mi mọ̀ mi mọ̀ yín o bọ̀ tí orúkọ yín ebuka wọn kọ orúkọ yín náà síbẹ̀ alex vintage lottery don jasi náà ó dà ah don jasi náà pẹ̀lú twenty hundred million àná gist lover yìí ò ní dá o six latif adédìméjì yéé wetin happen wetin happen wetin happen latif adédìméjì kì amẹ́rìngò dada jẹ́ lógo. ìyàbọ̀ ọjọ́ ti bá yé wọn jẹ́ o ìyàwó òjò àwọn pọlitíà tó bá ti wà ń bẹ̀ ìyàjàjẹ tó ga yẹn tí bá ti débẹ̀ tábà ọ̀pọ̀ lọ́n tábà ti sọ débi ìrù a máa fò bọ̀tẹ̀ mi kọ́ ó wà lórí platform mi ó mo ṣe kọrin níbẹ̀rẹ̀ sí o orin Wàsíù gan ló yẹ kí n kọ lónìí èmi kọ́ ló sọ ọ́ Wàsíù náà lè wà nínú wọn o torí of latest lágbà yẹn ni mo déédéé rí bẹ̀rẹ̀ sí rí pẹ̀lú Wàsíù náà máa wà ń bẹ̀ kì í ṣe rọ́ but torí pò náà wà náà àwọn tó ń coordinate gist of àwọn ni bàbá sàlẹ̀ àwọn gist of àwọn kankan bẹ́yẹn kì í ṣe rọ́ o ó lè má forúkọ tiẹ̀ sí ẹ má gbàgbé náà jẹ́mọ̀ pé mo mọ àwọn pásítọ̀ kan tó wà ń bẹ àwọn yíbò ìwọ̀n ti ẹ̀ pọ̀ dáadáa ń bẹ tó jẹ́ pásítọ̀ yorùbá náà wà ń bẹ tó ń ṣe ó ti yé ẹ̀yìn. èmi kọ́ ló sọ o but jẹ́mọ̀ pé mo sọ síbí mo dẹ̀ post ẹ̀ ní o copy and paste by you know copy and paste torí pé ẹni tọ́wọ́ bá kálẹ̀ nílẹ̀ ní mú. wèrè tútù ìyá ẹ̀ ni wèrè tútù ó máa sínwín kú ni ó máa sin kúkú ní bó ṣe wà yẹn mo ní voice tó ti kọ gan bí bọ̀bọ̀ kan tó lówó ní Dubai yẹn a mọ gbogbo owó corruption náà ń kówó sí àwọn wèrè ni ó máa <laughs> oríṣiríṣi wèrè tútù ìyá ẹ̀ máa ṣíun kú ni jámàká lọ Alexis ventlustry DJ Don Jazzy Sick Lateef Adédìméjì Noel sexy eh, still Sylvian Atiku Yaya Adenuga Tamanisan Pamileri àbí kí náà pè àkànnà ni ay Iyomimi Peter Okoye Flavor D'banj Hushpuppi Mopa Ati <laughs> Baye bá yé yín jẹ́ Ìyábọ̀ Òjó ti bá yé wọn o <laughs> táwa sọ pé Ìyábọ̀ Òjó ni gist over the group and co dey finish these people's life o àti politician àti politician àti àwọn olórin àtàwọn olórin gbogbo sẹlẹbírẹtì àti sẹlẹbírẹtì oní first gbajúlẹ lẹ́yìn first gbajúlẹ lẹ́yìn then another one is coming another one is coming èmi kọ́ ló sọ èmi kọ́ ló sọ mo kọ́ bí ọ̀pẹ́ sí ni ẹ̀ máa rún gbọmọ mi ẹ̀ máa fi kọ́ra mọ́ mi ẹ̀ máa fi kọ́ra mọ́ mi mo copy and paste ni o ṣé kò sí wàhálà copy and paste àti ọmọ kìnínní náà bẹ́ẹ̀ fọláyan ọmọ adé lọ fún mo mọ̀ yẹn náà gbogbo wọn ni èmi kọ́ ló sọ bẹ́ẹ̀ o wàsíù yá mi ní orin ẹ ní àárọ̀ ìwọ̀n tí forúkọ tiẹ̀ jáde wọn ò ní forúkọ tiẹ̀ sí náà bọ́ tó mọ̀ mọ̀ wọ́n náà lè wà mẹ́ any bad thing like this your name go dey ṣùgbọ́n má bínú láàárọ̀ yìí mo fẹ́ ya orin yẹn èmi kọ́ ló sọ ohun ẹni èmi náà fi kọrin mo ti kọrin rí mo ti kọrin èmi also àmẹ̀mí ṣíṣá àmẹ̀mí ṣíṣá àyà àmẹ̀mí ṣíṣá àpromi àpromi ṣé mo promote mi ṣíṣá náà mo promote DJ sí mo ti promote DJ sí mo kàn bá tiẹ̀ sí pàtí mi oh, ṣé bàtà mi yóò dọ̀tí ṣé tí mo wọ̀ yìí ṣó fáìn ṣá hmm. ok màmá ní ìbí tiẹ̀ fáìn mi lọ fún competition mi lò fún beauty content tó bá nù kò fi lẹ́sìn ẹ fún mi lówó mi kí n máa ṣe wo mi ẹ rí gbà tí máa ń lòdù mọ́tò mi kí n sùn lóru wọn máa fẹ́ kọ̀ọ̀kan máa gbàdá ẹ lẹ́sìn olóṣì kò ní ta fún yín ni gbà tí mi lè dófùrọ̀ tí mi lè ṣe lẹ́sìn bó ṣe lẹ́sìn bó bó bó lẹ́sìn bó lẹ́sìn bó. èmi kọ́ kí ló ṣẹlẹ̀ you are looking at me you are smiling kò ní bàjẹ́ fún ẹ ọmọ yóò dára fún ẹ. Hmm. <laughs> jẹ́ nkọrin wàsíù làárọ̀ yìí <laughs> eh, gistlover ló sọ ọ́ àwọn group of company gistlover àwọn pọ̀ mọ́ ṣe wáyé ṣó ti yẹ yín group of company ni wọ́n dẹ̀ ní first batch ló jáde ń sìn àwọn second batch sì ń bọ̀ ó ti yé beautiful mama mo jẹ́ yín jàre èmi kọ́ ló sọ ọ́ èmi kọ́ ló sọ ọ́ èmi kọ́ ló kọ Lizzy jáde o èmi kọ́ ló kọ o hmm. Gistlover ló kọ hmm. Ìyábọ̀ Òjó pẹ̀lú Gistlover déédéé wọn ọ̀nà jọ bí pẹ̀lú wọn Ìjẹ̀bú Kakọ́s pẹ̀lú Gistlover o àwọn ọmọ yíbó wà nínú wọn èmi kọ́ ló kọ o èmi kọ́ ló sọ ọwọ́ mi màré lókè o èmi kọ́ ló kọ pé gbogbo yín lẹ̀ ṣe gbogbo kiri yẹn èmi kọ́ ló kọ o èmi kọ́ ló sọ èmi kọ́ ló gbé jáde mo copy and paste ní èmi kọ́ ló sọ ọ́ èmi mà kọ́ ló sọ èmi mà kọ́ ló kọ́ ọwọ́ mi mà rí òfùfùn nẹ́nẹ́ èmi kọ́ ló sọ ọ́ èmi kọ́ ló kọ̀rúkọ yín jáde èmi kọ́ ló kọ́ ní tóun ọ̀nàjọ́ bí wà nínú wọn bẹ́ẹ̀ ni Ìyábọ̀ Òjó wà nínú gist lover o gbogbo àwọn ọmọ yíbọn náà wà nínú wọn o ẹ má gbàgbé ọmọ yíbọ o èmi kọ́ ló sọ èmi kọ́ ló kọ́ pé gbogbo yín lẹ̀ ṣe kinní yẹn wọ́n mo kọ̀ọ̀kan list jáde ni o ẹjọ́ o ọwọ́ mi rèé o ìyẹn bó ṣe jẹ́. megidana tó bá ti fẹ́ ra no megidana ò lè máa ra perfume fún mọ́dì yẹn lọ so téèyàn bá fẹ́ ra perfume fún mi sìn perfume lára perfume ti máa ń lò rí don hill mo lo ck mo lo isi mayaki mo lo kí lorúkọ ẹ job àwọn ọkùnrin perfume ni máa ń lò mo máa ń lo ladies perfume mo ń lo one million eh, kìíní kan but àwọn million àwọn kìíní tí máa ń lò nìyẹn tó dẹ̀ ti tán sìn mo ti ní àwọn perfume mi ti fẹ́ tán give it to me Tolu come and give me some like five or six mẹ́rin ó ti tán for real ó ti tán so if you want to give me perfume now and you want to give me because èmi náà fẹ́ bẹ̀rẹ̀ ṣáà tí orí tó bá jókòó tí Quebec tí wọ́n bí wọn ò ní yóò fulfill destiny tó bá lọ fẹ́ fún yàn kan lówó wọ́n máa tó bá lọ fẹ́ ta mọ́tò wọ́n lè bẹ̀rẹ̀ gbà náà máa gbé mọ́tò jáde àwọn ọmọ àwọn tó ń jalè o wọ́n máa ní wọ́n jí mọ́tò gbé wọ́n máa lọ kọ̀ láì pẹ̀lú ọkọ̀ ní Nàìjíríà kọ́ destroy ẹ̀ ibi ìbàdàn tó bá jókòó síbi wọn ò ní yóò destiny o so mark jacob is one of my eléyìí náà ti tán ó ti kù kékeré ṣe kù kékeré náà mark jacob she see is one of my small perfume kí lè eléyìí náà he kí lórúkọ ẹ̀ gan-an i just love it mo love ẹ̀ torí bàtà gogoro tó ń wọ̀ ẹ̀ mo ti wọ bàtà gogoro bọ́tà àwọ̀ mọ́ sí ṣẹ́ tiri i love this one also red rose àbí kíní kan náà yẹn ti fọ́ ó fọ́ ní náà yẹn ètí mo rà mí ò tán kí lè lórúkọ lè princess ṣẹ́ tiri lè náà i love this one eléyìí for men also this one i i sell this one so for that i always use it i sell it so ẹni tẹ́ máa sọ pé mò ń ta nǹkan tí ó ti yé yín bẹ́ẹ̀ mí ìkọ́lé máa fi nǹkan camouflage owó tó sanwó lé mi kẹ́ máa máa sọ pé wọ́n camouflage ó ti yé yín ah ṣé mi ní máa rìn báyìí see i love this also ó sì kù nulẹ̀ o tolú kó sì wà má bínú ṣètìlú ó ti tán you can see all of them there this one kó kú kékeré eléyìí náà kú kékeré. Ele ò lè jù mí lẹ́ẹ̀kan abẹ́ méjì lọ eléyìí náà bí ẹ̀kan tó bá kọ ẹ̀kan náà mi tí ẹ rí eléyìí sì tó bí kan ṣe ti rí finish this also like five days Ele sì pọ̀ díẹ̀ okay you can see easy easy mayaki lele this is. Um, That's it, love àbí tí ti lọ ilé one million ilé ti dáná ó bí kékeré náà ṣe ti rí ilé one million àgbàlagbà ẹ ti rí ó ti tó ó yá tábàdé àwọn ọmọ kò jẹ́ kí n máa fẹ́ lè ṣe lọ my perfume is finished so and I need I need money now. People believe that just go and be working kó máa lọ bìkan. Wọ́n máa sọ pé kinní you don't want to work. Even if you're tó bá pè mí ní lazy bitch àbí tó bá tún fi ọ̀bọ lọ̀ mí lórúkọ Jésù gbogbo effort ẹ̀ láyé wọn máa frustrate ẹ̀ ni kò ní dáa fún gbogbo ìwọ tó bá pè mí bẹ́ẹ̀ èmi Bọ́lá Fọláṣadé èmi ṣàdé tani mo fẹ́ fi jọ bàbá mi go ask before ọkọ ọmọ tó lè ya lazy person ìyá bàbá ẹ̀ máa jẹ́ lazy person ṣe bàbá mi ò ṣe politics èmi ò ṣe politician náà politician a lot of people nínú wọn wọn ṣiṣẹ́ rí kó tó di pé wọ́n lọ ṣe politics we are business person torí ẹ̀ mo ṣe máa appreciate àwọn tó bá ṣe business mo tiẹ̀ tún gbọ́ pé mo gbọ́ testimony bàbá Davido lónìí o testimony yẹn tún tírì mi gan o àti ẹ̀ mọ story yẹn gan lónìí a máa tún sọ̀rọ̀ lórí yẹn wọ́n ní àwọn fẹ́ ṣe iná ń gbà yẹn fún Nàìjíríà àwọn kan ló dúró pé wọn ò ní ṣe iná yẹn pé kò gbúdọ̀ possible so politician dẹ̀ lẹ́nu tó dúró yẹn tó ní wọn ò gbúdọ̀ ṣe àwọn politician yín ni ọ̀tá yín Fọláṣadé is not your enemy even gan chief Aliko Dangote ṣé kí n fún wọn ṣìfù ni máa yẹ ò láìkí gbogbo fẹfẹ rí tí ẹ ti rí wọn oníkan lọ òṣì kán máa tẹ́rí kiri kán náà ń gboyè wọn ò láì kì serious element he a serious person ó ti yé so don't wish me bad jẹ́nfẹ́lẹ́ náà sára ṣó ti yá eh, fi ibi tí mò ń lọ yẹn sí orí àdírẹ́sì kí wòye mínítì tó bá fi débẹ̀. Eh. Hmm. ṣé mo ṣe ní pẹ̀fíìmù mi ti tán yìí wọ́n máa lọ gbé perfume oríṣiríṣi jáde fún mi ń sìn o you see wọ́n máa lọ kọ́ọ̀tì ẹ̀ jáde wọ́n máa fún mi láwọn tó lówó ibi báyìí ní tí mò ń ṣe gan mo yín kálàṣe ni they don't want to see you with any good thing this place abájọ àwọn celebrity wọn kọ̀ọ̀kan náà tí mo ti gbọ́ sórí wọn máa ń sá lọ ni wọn they don't want to see you with any good thing wọn ì máa sọ pé he's living in good they want to make life difficult as, as if ah. Mm mo kàn sọ̀rọ̀ ní o ibi tí mo lọ yìí sì ni mo kàn fẹ́ lọ gbọ́ kiri mo ní fi harass me harass you but mo máa wà máa open my eyes i don't want anybody to yin àwọn lace gun síyàn because ṣé o mọ̀ pé lace gun wà lace gun wà people wo mo gbé ọjọ́ tí mo lọ ṣe uber njọ́ kó báyìí máa wò pé lójoojúmọ́ i cannot be telling you story a lot of things they are doing it to people but torí ẹ̀ mo ṣe máa ń ṣe èpè wo kó máa wẹ̀ nínú àgbo kó ṣe àwo mẹ́rin kó ṣe gbogbo àwo tó jẹ́ one million tí ò ṣe tọ́lọ́run ọ̀run máa bí ẹwọ́ lórí ọ̀rọ̀ mi tó bá ṣìkà fún mi you, oh, you put it already okay God bless you eh? oh that's good. kí omi mò ń mu ni tí mo bẹnu jẹ omi ṣẹṣẹ nu mo gbọ́ sórí bàbá Davido yẹn ó tún wà interesting pé wọ́n fẹ́ ṣe omi no iná wọ́n fẹ́ ṣe power house i mean power electricity fún nàìjíríà àwọn minister for darkness wọ́n kọ́ wọn ò jẹ́ kí wọ́n ṣe é ẹ má máa bínú sẹ́mi ẹ̀mí lẹ́ má máa gbógun tì tẹ́ bá rẹ̀ tó gbógun tì wá tẹ́ bá bá wa gbógun tì wọ́n dáadáa ẹ̀yin wọ́n ti ń jealous mi ipe so dangote ló fẹ́ at the end ẹ̀yin kẹ̀ <laughs> apẹ́jẹ ò kì í jẹ́bàjẹ́ tó bá gbọ́ pé dangote lọ́lọ́lùfẹ́ mi mo ti dìrọ̀ mọ́ tí kéwọ̀n bá ó kàn jẹ́ pé dangote ò lè láì kéwọ̀n mo mọ̀ pé Sunny Adé ló máa ń kọrin fún wọn bàbá Sunny bàbá fún mi ló máa ń kọrin fún wọn so ti èyí ní ní orin tó bá ti jẹ́ pé wọ́n fẹ́ jó àwọn orin wa ní wọ́n fẹ́ jó orin Yorùbá Sunny ló máa ń kọrin fún wọn ṣùgbọ́n nísìnyí tí tí Wàsíù bá ṣe dáadáa sí mi tó respect mi <laughs> tí ò ṣe burúkú mọ́ òun máa máa pè fún wedding wa so ti yé a máa pè máa kọrin fún wa so ti yé so ó mọ̀ pọ̀ tí ìkọrin fún Dangote rí ó dẹ̀ máa wú ẹ lórí a lè sọ pé kán pe bàbá Sunny kán pe Wàsíù náà ká tó rí táyẹ̀ so ti yé so ṣe dáadáa sí mi kó dẹ̀ máa respect mi tó ti yé bá ti respect mi. èmi ti rọ́ lọ́lùfẹ́ mi Dangote ni mo ti dìrọ̀ mọ́ mi ò jẹ́ kẹ́nìbọ̀dì tàn mí jẹ́ o mo ti dìrọ̀ mọ́ ẹ bá máa fi lọ́fà láìkì sí ẹ bá máa ṣọwọ́ báyìí sókè bí ọwọ́ aká kí ló tún dé tí gbogbo kí ló dé tí president kú òun ganan àti vice president kí lè lọ ṣe lájò ẹ ti gbẹ́jú o outfit beautiful outfit eh, okay thank you ó ti yé èmi ti rán lólùfẹ́ mi mo ti dìrọ̀ mọ́ Eh, Dangote ló lólùfẹ́ mi mo ti dìrọ̀ mọ́ ẹ má wọrí tó bá jẹ́ pé ó sọ pé kí slim down náà mi lè slim pátápátá torí mo ní right bone torí nítorí Dangote mo máa slim gan ṣó ti yé tó bá sọ pé òun fẹ́ slim ṣó ti yé but height mi nìkan náà ni ò lè rí jeans mi ìdẹ̀ ga ju wọn lọ àmì ah, mi ìga ju mi ìga ju ṣó ti yé bẹ́yẹn so èmi ti rán lólùfẹ́ mi mo ti dìrọ̀ mọ́ mi ò jẹ́ ká ní bọ́dì tàn mí jẹ́ o mo ti dìrọ̀ mọ́ mo ti dìrọ̀ mọ́ o so ẹ má jẹ́ lọ́sì mi ṣé ti gbọ́ tẹ bá dẹ̀ fẹ́ jẹ́ lọ́sì ẹ ra ìpẹ́rẹ́ àsì. Mm. so ta ni máa pè ná máa pe Wàsíù bọ owó tó bá ti ń bọ̀ ò ní sọ́bà ń tẹ́wá o <laughs> yes ò ní sọ́bà ń tẹ́wá bí ṣùgbọ́n torí káwọn wèrè kan wà lórí mídíà kan máa ṣe pé ẹ máa wọ tó bọ́lá wọn wá lọ mú píṣọ wọn wá ṣe yánmayànmá ẹ ò rẹ́sẹ̀ mi ni bẹ́sẹ̀ mi ṣe tóbi yẹn oṣù orí stress ma kó bàbẹ̀ jẹ́ ni àbí kéèyàn má pàbí ṣe ṣe kínní ni èèyàn sọra wọn bó ṣe rí lè tèmi ni mo rí yẹn ẹ̀rọ ọmọ Dangote jọ àwọn ọmọ Dangote àwọn ọmọ ẹjọ́ bàjẹ́ wọn ò lè sọ fún yín kan tó sọ pé wọn ò ní ìdídí ẹ̀rẹ̀kẹ́ tó sọ pé ọmọ Dangote rìn tẹ bá ti rí mi wọn bá ẹ bèrè lọ́ọ́ mọ́ mi nílé bàbá mi ẹ lọ́wọ́ ti rí bá ah ẹ tún lọ bèrè gbogbo attitude kéèyàn máa opposition ní dádì mi jẹ́ títí ó fi dàgbà tó fi lọ kò like nonsense kò ní wojú ṣe he fight for people go ask ọ̀rọ̀ ọlọ́rọ̀ báyìí ló máa ń gbé sọ̀bọ̀tọ̀ ọ̀rọ̀ ọlọ́rọ̀ ò ní di tèmi torí mi ò kì í ṣe ṣiṣẹ́ akúsọ ti ọlọ́tí ó láwọn kọ̀ọ̀kan téèyàn bá di tí bàbá bá ní tìmí ní mi ì ṣe tí bá ti débì kan tí bá ti pé <clears throat> wọ́n fẹ́ gbórí mi sí mi ì ní gbà kẹ́ni bọ̀dì gbórí mi sí ó ti gbọ́ tó bá ti jẹ́ rere ni o lè ní kí n tẹ́rí sí wọn tó bá jẹ́ ibù I dodge my head. I dodge. Ìyẹn bó ṣe Bye for now. Mm. Mm. wọ́n ní list two ṣì ń bọ̀ Gistlover máa bayé Although King ọdọ́ kì í tẹ́ ṣe náà ló ń sọ síta bóyá ó dẹ̀ jẹ́ pé ó dẹ̀ tún fẹ́ bìbà yín jẹ́ ẹ jáde lónìí kẹ́ ẹ sọ èlọ́tọ̀ nínú ṣe lẹ́ fi gẹ̀rẹ́sì adédìméjì ló ti ẹ̀ yà mí lẹ́nu ó yà mí lẹ́nu ọdún òkú tó yà mí lẹ́nu torí pé ṣe máa ń ṣe báyìí náà kò yà mí ti yẹ yín mẹ́rin a lot of things is happening nítorí àyí tí nàpò ni ọmọ mi sì yí tí nàpò lónìí báyìí sìn ṣe mọ̀ friday lónìí ó yẹ kí lo lò jáàbù ni kí n native native tí mo fẹ́ wò rè bó tó tútù ò ní gbà mí láàyè the cold has started but today is sunny but mi ò kàn fẹ́ kó kú kó sí mi láyà ó ti yé native tí mo fẹ́ wọ̀ rèé jẹ́ tolú bá mi mu wá ìró àràpà tí mo fẹ́ wọ̀ rèé ń bí àǹkárá òtútù ò gbà kò ní gbà ó ti yé ẹ ti rí aṣọ tí mo fẹ́ wọ̀ rèé gbọ́ kó gbà kò gbà mí láyè òun lẹ ṣe rí nísìnyí báyìí tó ti yé bẹ́ẹ̀ yẹn despite pé tàbá tún ẹ̀hẹ́ so ẹ ṣe gan ni. Mm. ẹ̀yin yorùbá náà ẹ̀yin tiwa kí ló dé tẹ́ hate progress náà kí ló tẹ́ máa hate kéèyàn máa tó bá ti ń ṣe rere nínú family náà tẹ́ máa ń sa oògùn tẹ́ máa ń bá àkọyàn jẹ mo béèrè question ni kí ló tẹ́ hate progress ẹ máa ń láì kéèyàn sunkún tó bá jẹ́ ibi tí mo ti sunkún báyìí ẹ máa ti kọ́ tẹ̀ káàkiri èyí tó ń pè ní amẹ̀bọ̀ olóbùkù yẹn tá a mọ̀ ibi tó ti wá ìyábọ̀ náà ló wà lábẹ́ ìyábọ̀ ni mo ti tú wọn láṣìírí náà a sọ pé tó bá ti ẹ tí wọn bá fẹ́ blog èèyàn tó bá ti láyà kó gbójú sí i tó bá láyà kó wá wọ ni kò sí pé o máa máa ṣe nǹkan kan wà dẹ̀ máa gbójú pamọ́ don't hide and seek stand with whatever you are doing ah kilo de? dé gbogbo èèyàn ń sìn wọ́n ní ẹ tó bá ti ń fẹ́yàn ṣó yẹ kó social media kó máa hide mi ò hide ẹ̀ I expose it to people so that ẹ̀ ṣó ti yé yín mi hide ẹ̀ mi ò ṣe hide and seek Mama, máa when you are married in Yorùbá land you have to hide it òyìnbó people don't hide it tó bá dẹ̀ hide ẹ̀ mi ò hide ẹ̀ why should I hide it Jesus ọlọ́run gbọ̀ngbà tó kọ́kọ́ dá iná ló dá fà mọ́ ṣe kọ́ ni àtẹ́dàm wọn ò hide relationship wọn ìgbà tó fẹ́ máa hide and see for some things ẹlòmíì ló wá jẹ́ ló wá bá wọn ló bá wọn fẹ́ síta ejò wá bá wọn lọ jẹ́ṣu àwẹ̀ kó lọ irọ́ èwo làbúrò máa hide nǹkan don't hide o hide and seek báwo open it to the whole world àwọn kan wá sọ pé they are hard working ìwọ ìwọ fún mi lọ́wọ́ go and see me when i'm working ibi tó bá ti rí mi pé mo lé but when you are working and they are not giving you money they are frustrating you they were driving wọ́n bó ṣe ń drive mi sẹ́yìn ní orí facebook ìwọ bíkúbáàkì ni mo dúró sí òun ni wọ́n fi ń drag mi wọ́n gbogbo wọn táwọn èèyàn bá àwọn ọmọ tó bá mi lórí blọ́ọ̀gì wọ́n mú gbogbo wọn promote wọn gbogbo yín pátá tẹ́ ẹ̀ bá pọwọ́pọ̀ kẹ́ ẹ ṣe àtúnṣe àwọn tó máa rẹ̀yìn physically financially kó máa pọ̀ gan torí bẹ́ẹ̀ ẹ yáa jẹ́ kí àwọn ẹ sọ fáwọn èèyàn tó bá dìde ogun sí mi tó ń fà mí sẹ́yìn ẹ sọ fún wọn kó fi mí lọ́rùn lẹ̀ kò sẹ́ni tó máa ṣe burúkú fún láyé tó máa sẹ́ pé inú máa dùn sí they destroy my business èmi tí mo ń promote èèyàn ẹ̀ẹ́dẹ̀ máa ṣe tẹ́ bá ṣe pé inú yẹn á ti máa dùn god bless you ti fún mi jacket ó fún mi nírú jacket ẹ̀ ṣe orí jacket ọmọ mi fún mi I do not show you let me show you jàre jacket ọmọ mi wọ̀ mo tẹ̀ tún tolúkọ́ mi ẹ̀ gbogbo orí bíbá yìí rọ̀ fẹ́ má wọ̀rẹ́ súnmọ́ bí náà dúró síbi ẹ̀yìn eré tó bẹ́ẹ̀ kí ni nǹkan ò fẹ́ ṣù ẹ̀ jákẹ́tì ọmọ mi wọ̀ nìyẹn èyí tó gbé fún mi dà èyí tó gbé fún mi rèé white yẹn èyí tó gbé fún mi nìyẹn ọmọ mi wọ̀ nìyẹn you cover just use the one penny on the something ṣé tolú ò wọ socks tó gùn sí kínní ni òtútù ò ní kó sí ẹ láti bí ẹsẹ̀ yẹn it's fine. lẹ́yìn orí tó give me water let me drink i'm going. Hey. give me water. Canada cup yẹn dà. ìtàn fi ojú mi rí bí gbogbo yín tẹ̀ ń mi you cannot stand it in tó ń fi ojú mi rí nínú system yìí you cannot stand together tó bá rí èmi àtọmọ mi kẹ́ salute ọmọ mi kẹ́ salute mi in tó ń fojú mi rí ń bí <laughs> tán bá sọ ẹ́ dìdàkudà lẹ́sìn lẹ́yìn sí yẹri pé wàsíù kan ó ní ohun táyé bá sọ ẹ́ dà ṣe bóun náà fi ibú ẹ̀ bódọ̀la sísá náà ìsàn bá sọ ẹ́ dà ọ̀lẹ́dàrùn tán fẹ́ sọ ẹ́ dà àwọn tó gbaṣẹ́ lọ́wọ́ ẹ̀hún tó fẹ́ sọ ẹ́ dà ṣe bóun náà fi ibú ẹ̀ bódọ̀la. ohun tó bá sọ ẹ́ dà ló máa fi bú ẹ kéèyàn máa pè mí so mo mo wà mo open website wọ́n frustrate ẹ̀ mo open àwọn èèyàn ló wà ń bẹ̀ wọ́n máa ṣe pọ́ lọ́rùn ló ń bínú sí ẹ ṣé ọlọ́run ni àwọn ẹ́sà bọ́ọ̀lù tó ń bá tèèyàn jẹ́ tó ń support gist lover ṣé ọlọ́run ni àwọn èèyàn tó ń ba tèèyàn jẹ́ tó máa háàkì gbogbo àkáǹtì ẹ tó máa máa ba nǹkan tí wọ́n bá ṣe jẹ́ ṣé ọlọ́run ló ń jí ẹ lówó ló ń jà ẹ lólè ṣé ọlọ́run ló máa block wú ẹ ọlọ́run ló máa ní kó ṣèkà fún ẹ̀mí kan ṣé ọlọ́run ni ìyá máa jẹ pásá pásá sí àwọn àwọn èèyàn ti kọ́ sí wàhálà fún orílẹ̀-èdè nàìjíríà orílẹ̀-èdè nàìjíríà is a sodomu country and some gomara they cause trouble and people cannot cause trouble like that and come as a pọ́nfẹ́ go scoffing and funny thing ni pé àwọn pastor tó yẹ kó sọ̀rọ̀ wọn ò sọ tòótọ́ ọ̀rọ̀ wọn ò face reality màá máa pariwo láti bí báyìí they do this to me oh! they be èmi náà mama blog well let me tell you something now today from today i'm going to look i'm going to check all my video those horror video tí mo ti ṣe tẹ́lẹ̀ ibi tí mo ti sọ̀rọ̀ àwọn èèyàn máa ibi tí mo ti bath èmi ti delete ẹ̀ my family asked me to delete it but despite i bath myself on that day five days tí bàbá ọmọ to tó pa bàbá ọmọ mi ni wọ́n ní kí n wẹ̀ ìwẹ̀ yẹn ju èmi mo wẹ̀ náà mo dẹ̀ wọ swimming mo wọ swimming trunk àwọn kan sì ní lọ́wọ́ nígbà tí mo sọ̀rọ̀ Ìyábọ̀ lánàá àti ti ìyàwó Wàsíù wọ́n lọ gbé gbogbo ẹ̀ jáde wọ́n táàgì mi padà sọ́rí gbogbo ìwọ tó sì ní àwọn fídíò yẹn lọ́wọ́ tó o bá sinmi ẹ̀dọ̀ má bà page ẹ jẹ́ wọ́n ti bà page mi jẹ́ sódẹ̀rí ẹni tó bá gbé ṣubú kò ní sọ pé òun ò ní fẹsẹ̀ kọ́ anybody mo lè bá ti nínú ọ̀jẹ̀ mo sọ ní dísàmọ́ra pé you do evil to me I do bad evil to you ó ti yé because doing good to people who doing bad to you you are like teaching them another thing pé continue doing it This time around, you do evil to me, I do evil back to you. You have problem, I mock you. Me, ti rẹ̀ me le lè mock nsìn. Nínú gbogbo mi kò sí. Kí ará ìlú prime minister ìlú mi kó mess up ti máa rí. Tó ti mo mọ̀ pé ó ṣèkà fún mi rí. Màá ṣe báyìí. Mo lè má dárúkọ wọn. I will reply, people. Simple as that. People do evil. One day, wọ́n máa clap fún wọn. Wọ́n clap fún wọn. Lizari, my beautiful loved one. Oh, this lady tó wà l'Amẹ́ríkà yìí ìtajọ́jọ́ ṣiṣẹ́ ń gbà Liza lórúkọ ẹ̀. Liza kíní kan báyìí ọmọ òyìnbó kan báyìí yọ tàtú gbogbo ara mà àjọṣiṣẹ́ lóòótọ́ kan báyìí ní ní harrisburg yẹn. mo wọlé ń sìn mẹ́sẹ̀jì ẹ̀ ló wọlé ń sìn kò ṣe pósẹ̀ mẹ́sẹ̀jì mi ó join snapchat bóyá wá comment mi mọ̀ bóyá wọ́n ti máa send message mi lórí snapchat mi kí n wò so mo kàn rí tó wọlé ń sìn yàrá ẹ́ ẹ́ okay ó send friend request mi you see she's a friend of mine from America you so so ti rí ọmọ mi ti rí ń accept and send her to send her number she's a friend of mine she i mean not that a friend like that she work at the um, we work in the same hotel you understand me then so she's a white girl but ngbà yẹn ó ṣàwà lórí friend list mi ó ya tattoo sí gbogbo ara ẹ̀ látòkè báyìí désàlẹ̀ ni a lot of people dey send friend request a lot of those white people a lot of you know dey send friend request i don't answer the but nigeria go go má máa fi èèyàn ta a máa ṣe dáadáa fáwọn èèyàn wọn máa fi yàn ta yín tó bá rí ẹ tó fẹ́ ṣe dáadáa wọn máa ní hey Dangote ò lè fẹ́ ah. kàn sọ fún mi gbogbo àwọn tí Dangote ti fẹ́ ríṣẹ́ wọn lórí méjì méjì ni because you ẹ máa máa nǹkan tẹ́ ẹ nínà ni pé kẹ́ ẹ tẹ̀lé èèyàn dáhùn kẹ́ ẹ yọ kádà rẹ kẹ́ ẹ bà ayé èèyàn jẹ́ kó dá o Yorùbá ẹ ti fi ìyà jẹ orílẹ̀-èdè Nàìjíríà ẹ ti tẹ́ tí wọ́n bá pín Nàìjíríà lónìí Yorùbá ló máa jẹ̀yà because you know you are you specialize on destroying people let me tell you the government now me nǹkan fẹ́ sọ gbogbo nǹkan tó wà ń deep ni the government kó tó ti power Only only retaliate only share anything fún yín kó máa ṣe deliberately celebrate kìíní kan ṣó ti yẹ yín bẹ́yẹn àdẹ̀mọ́ nǹkan tó tiẹ̀ jẹ́ kí gbogbo wọn gan ṣètìmọ̀ travel vice president kí ló dé travel níjọ́ tí wọ́n náà fẹ́ ṣe gbogbo nǹkan àbí one wọ́n náà fẹ́ wọ́n náà fẹ́ rìn ṣọ́ọ̀fù ẹ má lọ ṣèkà fún dádì mi o anyway tá a bá ń jà fìtíkà púpọ̀ o dádì mi ẹjọ́ ẹ ti rọ lóhùn ló ti ẹlẹ̀ gógó so ẹjọ́ ẹjẹ́ máa lọ báyìí dádì téèyàn bá ní ẹjọ́ ẹjẹ́ jẹ́ǹjẹ́ ah ó ga o ẹlẹ́dàá mi jàánú jẹ́ǹjẹ̀rẹ́ ọkọ o jẹ́ǹjẹ̀rẹ́ dádì o wọn ò jẹ́ǹjẹ̀rẹ́ ìyá mi wọn ò jẹ́ǹjẹ̀rẹ́ wọn ò fẹ́ jíǹjẹ̀rẹ́ ọlọ́run gbà mí lọ́wọ́ àwọn ìkà ayé o Yorùbá làǹdí o mo ń lọ báyìí o mo tún máa padà wá o ẹni bá ní má dé náà ni mi ní dé bá o orúkọ list tó ń gbé wa mo kàn ní kí n sọ ni èmi kọ́ mo sọ o èmi kọ́ mo sọ o ẹtẹni tó bá ti mojú wá sí ẹ̀dẹ́ ni kó máa respect mi gbogbo ìtàn máa disturb mi yẹn àjàkú tó máa fi àjàkú ṣe tàgbáàrin ìjà rọ èmi gan lọ́rùn ṣùgbọ́n ìjà ò da ìjà ò da fọmọlúwàbí torí èèyàn ò kì í ja àjà tán á ti mọ̀ pé ìjà ló máa ń kẹ́yìn àlè sotiye obìnrin tó bá ti ní lọ́kàn tó yẹ pé o fẹ́ ṣàjẹ àbọ́kùnrin tó ní lọ́kàn tó ṣàjẹ ìjà ló máa end ẹ̀ ṣùgbọ́n at the same time you modernize try to moderate the fight okay èmi ò ní bá wọn kúkú ọwọ́ ẹni bá pinnu ikú fún mi ikú jẹ́ tiẹ̀ dábẹ́ ẹni bá pinnu ikú fọmọ mi ikú jẹ́ tiẹ̀ dábẹ́ ẹni bá fi lọ̀kú lọ lọ mí gbogbo tó fi lọ mí àti ohun tó ṣe fún kọ́lọ́n bá mi dàlẹ́ ẹ lórí o ìdọ̀tí ò kì í ṣe tèmi ẹni ń jà mí lólè ẹni ń jà mí lólè mo gba ògo mi padà lọ́wọ́ ẹ ọlọ́run ọlọ́run fi ọlọ́run jẹ́ ẹ lólè ẹ̀mí ọlọ́run bá mi rán ikú òjijì sí ẹ òpẹ́ ní bá ti ń jà mí lólè ẹ má jà mí lólè mọ́ ẹ jẹ́ ẹ ń ṣe tèmi òwò kì í fowó lọ́rùn okay i'm not your problem nígbà táwọn kan bá ní problem lamẹ́ríkà wọ́n máa wo kíní ẹ̀sìn mi ṣé mi mo ní kọ́ lọ ṣe nǹkan tó bá ṣe tó bá ní prásọ̀ kan bá ṣe orí burúkú ṣé mi ni mo ní kọ́ ṣe bẹ́ẹ̀ ni táwọn kan bá ṣe nǹkan kan wọ́n máa sọ pé ṣé mi mo ní kọ́ ṣe kí wá ni èwo lẹ má máa fi àtàmọ́ jẹ́ tí àwọn pọlísà kan bá fọ́ǹbù tó ń wọ́ǹbù ṣé mi mo ní kọ́ ṣe ni kí lẹ má máa fi àtàmọ́ jẹ́ fún ẹjọ́ o bye for